وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما امر بذلك في القران العظيم وكما رتب وحث في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلم عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمات عباد الله اعلموا أن الناس اليوم قد تركوا ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من المعتقدات ومن الأعمال ومن الصدور وهذه الأمور هي بمثابة منهج النبي صلى الله عليه وسلم الذي سار عليه في حياته والذي ترك عليه الصحابة رضوان الله عليهم بعده والذي أخذ الذين جاءوا من بعد الصحابة رضوان الله عليهم عنهم وهم سلفنا الصالحين ولا بد لنا أن نعود إلى منهجهم في الاعتقاد ونسعى إلى منهاجهم في الأعمال وكذلك نسعى إلى نهجهم في السلوك وهذه الأمور ينبغي أن نتنبه وننتبه إليها في حياتنا نحن المسلمين ولما عباد الله أن الناس اليوم على معتقدات مختلفة معتقدات ورثوها عن آبائهم ورثوها كابرا عن كابر وإذا صحاتهم على هذه الأخطاء يقولون إنا وجدنا آباءنا على ذلك وقولهم هذا يشبه قول الكفار الذين أرسل الله سبحانه وتعالى إليهم نبينا محمد صلى الله عليه وسلم واعلموا عباد الله أن منهج النبي صلى الله عليه وسلم وأصحابه وأصحابه هي المقياس هو المقياس وهو الميزان الذي نزن بها عباداتنا نزن بها معتقداتنا نزن بها أعمالنا ولذلك قال الله سبحانه وتعالى في القرآن العظيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وهؤلاء هم الصحابة رضوان الله عليهم لابد أن نحاول أن يشبه أن تشبه عقيدتنا عقيدة الصحابة رضوان الله عليهم وكذلك أعمالنا وجميع ما تتعلق بالأمور الدينية من تصرفاتنا والعكس ذلك يجب علينا عباد الله أن نبحث وأن نتعلم كيف كان اعتقاد النبي صلى الله عليه وسلم في جميع ما يتعلق بالأمور الدينية كيف كان اعتقاد النبي صلى الله عليه وسلم في ربنا عز وجل في الله سبحانه وتعالى ما هو اعتقاد النبي صلى الله عليه وسلم الله سبحانه وتعالى هل الله سبحانه وتعالى فوق العرش في السماء أو الله سبحانه وتعالى في جميع المكان في كل مكان كما ادعى آه، ذلك الصوفية وهذا واعتقاد النبي صلى الله عليه وسلم بربنا أين أين الله سبحانه وتعالى كما فعل النبي صلى الله عليه وسلم جارية عن ذلك وأجاب النبي صلى الله عليه وسلم بأن الله سبحانه وتعالى في السماء وأقره أقرها النبي صلى الله عليه وسلم على ذلك مما يدل على اعتقاد النبي صلى الله عليه وسلم آه، عن الله سبحانه وتعالى واعلموا عباد الله أن الناس جميعا ذو العقيدة كل الناس كل ما من عاد إلا وهو معتقد إلا وهو معتقد وبقي لنا أن نبحث هذا الاعتقاد هل يتناسب مع اعتقاد النبي صلى الله عليه وسلم أم يخالف ذلك ولذلك يجب علينا أن نعلم عباد الله أننا لابد أن نعتني بأصول ديننا وهذه الأصول هي بمثابة الأساس الذي نبني آه، عليها أعمالنا وتصرفاتنا وأخلاقنا ومن كان معتقداته سيئة وفاسدة لا تبرره الأعمال لا تبرر ذلك الأعمال الصالحة بل لا بد أن تكون معتقداتنا صحيحة ثم نبني على ذلك الأعمال ولذلك قال الله سبحانه وتعالى ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك معنى هذه الآية أن الإنسان مهما حسن أعماله مهما كثر أعمال كثرت أعماله الصالحة إذا لم تكن معتقداته صحيحة وهذه الأعمال لا تنفع ولا تفيد وهي باطلة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد بين لنا ما نعتقد عنه كما فسر ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة وهذه أمور كثيرة لا نستطيع أن نبين جميعها فوق المنبر بل يجب على كل واحد, واحد منا أن نسأل العلماء وأن نلتهق بالمدارس ونتعلم هذه الأمور كما قال النبي صلى الله عليه وسلم إنما العلم بالتعلم نجد الناس اليوم يتوكلون على غير الله سبحانه وتعالى وتعالى ويستعينون بغير الله سبحانه وتعالى ويتوكلون بغير الله سبحانه وتعالى ويتوكلون على غير الله سبحانه وتعالى وإذا وإذا إذا, إذا اضطروا وإذا احتاجوا إلى شيء اضطروا إلى إلى إلى قبور شيوخهم وإلى الأماكن التي ما أنزل الله سبحانه وتعالى بها من سلطان وهذا يدل على أن الناس لا يزالون في الجاهلية الأولى ولا يكشف عنا هذا هذه الجاهلية إلا العلم آه، الصحيح العلم المعتمد المنبثل عن السنة صلى الله عليه سنة النبي صلى الله عليه وسلم الطاهرة الغراء أدوك الله أبا عز وجل أتوجهك جزاء النبي صلى الله عليه وسلم أدوك الله أبا عز وجل ومذا أبا عز وجل أدوك الله أبا عز وجل أدوك الله أبا الله أبا عز وجل أدوك الله أبا عز وجل أدوك الله أبا عز وجل أدوك الله عليه وسلم وجل أدوك الله أبا ẹ̀rù sí ọmọ ọba àdìjọ́lá kẹta àti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ebi ká lọ lè fà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ká lọ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìjọ́lá èyí ti ń ṣe alukur'an òun náà ní aṣíwájú gbogbo ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ tí a bá ti gbé kalẹ̀ sáà gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ mí ka orí ẹ̀ mọ́ òun náà ni ọ̀rọ̀ tá a bá ti sọ láàtún gbọ́dọ̀ máa béèrè kí ni sẹ́nì kankan tó rí sí máa òun náà ni alukur'an bákan náà kálọ̀ lè máa ipò ìlànà alábi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú gbogbo àwọn ìlànà tí èèyàn máa tẹ̀lé òun náà ni ìlànà Ànábì sallallahu alaihi níbi àdìsọ́kà òun náà ni àwọn ìlànà Ànábì sallallahu alaihi níbi àwọn tẹ́láàmà sí nínú ẹ̀sìn ẹ̀wọ́n náà ni àwọn ìlànà Ànábì sallallahu alaihi nínú àwọn wa gbogbo àwọn eléyìí òun náà ló panupọ̀ kò wá sí ọ̀nà míì tẹ́ ẹlẹ́rìn tó wá lóore tí ó fi kó ojú rẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlápàdé tó tayọ pé ìwọ́n yìí lórí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n á máa ń jọ ní lójú lónìí ní máa ń balẹ̀ lọ́kàn jẹ́ ẹ máa rán àwọn ẹlòmíì wọ́n sì máa bọ́ pápọ̀sẹ̀ kù lára súnà Ànábì sallallahu alaihi wasallam yóò lóun ò sí lára àwọn alùsúnà òun ò sí lára àjọ ìdí ọ̀bá ti wá sí lára alùsúnà kò sí méjì yóò wà lára àwọn alùsúnà náà ni tòlẹ́ ẹ̀ máa mọ̀ súnmọ́ eléyìí kọ́dà kò ní máa sọ kọ́dà bí ó bá kù díẹ̀ káàtó fún nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ òun náà ó gbìyànjú láti máa ṣe àfihàn ara rẹ̀ sí ara súnà Ànábì sallallahu alaihi wasallam nítorí pé òun nìkan náà lójú ọ̀nà kan tó yẹ àríkíọlá káwá lọ lè máa ìpé gbogbo tá a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè máa ìpé alò ni kò sí oore kankan nínú àdádálẹ̀ lẹ́nìkan bá ní bídíà kan ní bídíà tó hasana ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo tá àná ti pè ní bídíà fún wa kò so oore bẹ́ẹ̀ tó wọ́n gbọ́dọ̀ fi bídíà ròyìn kínú yóò dùn tọ́bá ti pẹ̀lú ní bídíà ní òtù pàpẹ́ nǹkan ti sìyànú kọmá wá kí ọ ní oníbídíà tó hasana wọ́n ń tọ́ ni tó gbé gbogbo bídíà pátápátá dọ̀láàrín àlàmẹ́sọ̀láwà ní ọ̀sán láàmú ànú ni níta bá ti wá pè ní bídíà ànú ni níta bá ti pè lánù a egbe gbéyàwó náà àlìjáná tó bá fi jọ ògbédè àlìkìyàmá a máa gbéyàn lọ sínú ìyà a máa gbéyàn lọ sínú ìfìlọ ọlọ́ọ̀bà àlìkìọ́lá ni abẹ́lọ́ọ̀bà àlìkìọ́lá mú mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò nínú ìyá rẹ̀ kó nínú ìbínú rẹ̀ ẹ̀yọ́ sí ọlọ́ọ̀bà àlìkìọ́lá ẹjá bẹ̀rù ọlọ́run nípa apá àbújẹ ká rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà àríkìọ́lá tí máa ń sọ ìgbésà ti lágbára kápáyọ̀ ọlọ́wọ́ bá àlejò lábẹ́ ibi tá a ti lẹ kápáyọ̀ ọlọ́wọ́ bá àlejò lábẹ́ ibi tá a ti ní kápá tá a ti ń darí kápáyọ̀ ọlọ́wọ́ bá àlejò lábẹ́ ibi tá a ti wà lábẹ́ tí wọ́n ń darí àwa náà kápáyọ̀ ọlọ́wọ́ bá àlejò lábẹ́ kò sí àyè kan tí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àlejò láyọ kó níbẹ̀ nínú ìgbésí ayé wa bẹ́ẹ̀ ni kò sí àsìkò kan bẹ́ẹ̀ ni kò sí ìṣe kíka táwa wà táwa sọ pé ah, èèyàn lè bẹ̀rù ọlọ́wọ́ lásìkò táwa yóò á gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ bá àlejò láti gbogbo gbà ni táwa lọ lè mọ̀ pé bẹ̀rù ọlọ́wọ́ bá àlejò látà ń sọ yìí kò sí fún àfá nìkan láti wá sọ pé ah, a àti ẹ̀gbọ́n tó gbìyànjú bá ń pé èyàn àfá nìkan tó wá ń ṣe báyìí nígbà tó jẹ́ pé àwọn àfá nìkan lọ́lọ́sọ àlùkò á nìkan lè fún nígbà tó jẹ́ pé ìdájọ́ ọlọ́wọ́ bá rí ọlá àfáàní kan ló yẹ kó máa lò ó nígbà tó jẹ́ pé àfáàní kan òun náà ni ọlọ́wọ́ bá rí ọlá bẹ́rù ìyàbà pé tó bá tẹ̀lé tèmi ó jìyà tó bá jẹ́ ọ̀gbìn àti àmà ìpayà ọlọ́wọ́ bá rí ọlá gbogbo wa ó ní túláàsì lórí wa ó ní túláàsì lórí onímọ̀ àbẹni tí ò ní àbá àtọmọkéwú ọkùnrin àtọmọbìnrin túláàsì gbogbo àbápáyọ ọlọ́wọ́ bá rí ọlá ọ̀ràn yẹn fún wa ẹ̀rọ lámọ̀dájú wípé ní àwùjọ tá a wà lónìí àbí ní ayé tá a wà káàkiri lónìí a rí pé oríṣiríṣi nǹkan òun náà ni àwọn èèyàn gbé káàkiri ní nǹkan tí wọ́n fi ń ṣe ìlànà tí wọ́n ń tẹ̀lé èyí tí wọ́n ń tẹ̀lé nínú ìlànà nínú kíni tí ó máa jẹ́ àdìsọ́kà ẹ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn di ọ̀kà èyí tí wọ́n ń ṣe ìlànà nínú àwọn tá a fojú rí nínú iṣẹ́ káàṣe táàṣe kiri ara ṣe oríṣiríṣi nǹkan òun náà làwọn èèyàn ṣe káwa lọ lè mà lámàdájú ipe ìtàǹpè ní ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ni al-manhajun nabawi al òun náà ni ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam ojú ọ̀nà àbí ojú ọ̀nà àpọ́nlé kálọ̀ lè mọ̀ pé ojú ọ̀nà yìí òun náà ni ojú ọ̀nà tí ní lóore jù nínú àwọn ọ̀nà tí a bá tẹ̀lé tá a bá wá ń sọ̀rọ̀ ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ojú ọ̀nà ànábì ń pẹ́ka ojú ọ̀nà ànábì ń bẹ nínú àdìọ́kà ọ̀nà òdà ànábì sọ̀ nípa àdìọ́kà nípa àwọn nǹkan oríṣiríṣi nípa Allah subhanahu wa ta'ala kí ni àdìọ́kà ànábì nípa Allah subhanahu wa ta'ala

kí ni àjọ́kà Ànábì sallallahu alaihi wasallam nípa ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà sábà gbogbo àwọn nǹkan tá a kàkálẹ̀ yìí àwọn náà ni ìpìlẹ̀ ìnígbàgbọ́ àwọn náà ni foundation tí a gbọ́dọ̀ mọ nǹkan lé tá a gbọ́dọ̀ mọ gbogbo àwọn tẹ́tà bàmọ̀ ṣe sábà tá a gbọ́dọ̀ mọ lé báwọn tí wá ní gbogbo àwọn nǹkan tá a kàkálẹ̀ yìí àdíọ́kàn pọ̀ lóríṣiríṣi nípa rẹ̀ kí ni àdíọ́kà nípa ilé ayé ẹ̀ẹ́dí òbá òbá sọ àdíọ́kà wọn nípa ilé ayé ẹ̀ẹ́dí òbá òbá sọ fún yíngbà ní ìpín sámàtẹ́ rí ìjà sámà wà tó ti lẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn wá jẹun tá ọmọ afọwọ́ ń lo sámà ọlọ́run wá gbé e lókè sí sámà kí ni àdíọ́kà tí fún wa nípa ọba àlejò láti já sámà bọ́lọ̀ lọ́wọ́ bá àlejò láti dálẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń sọ fúnra wa yìí gbogbo ẹ̀ pátápátá àkójọpọ̀ rẹ̀ òun náà lè yóò fi máa jẹ́ ọmọlẹ́yà Ànábì sallallahu alaihi wasallam èyàn gbọ́dọ̀ tàṣe níbi ìkáyọ̀ kánútó nínú àwọn tó jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa èyàn gbọ́dọ̀ tàṣe níbi ìkáyọ̀ kánútó nínú àwọn nǹkan ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tá a gbọ́dọ̀ ní lọ́kàn tàbá wá kò ní gbogbo àwọn àjọ kan tán a wà bọ́ pé kí ni ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ní pípa ọ̀nà bá àti jọ́sìn fọ́lọ́ ọba àlejòlá àwọn jọ́sìn tá à ń fẹ́rí kí erí ara wá ṣe kí ni ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam bá rẹ̀ bá a fẹ́ kírun bóòlù ànábì ṣe làákàlẹ̀ nígbà tá à ń fi gímà nísìnyí agun nígbà ní àti kútùbà nígbàtá bá kára sáàrì àríṣe kútùbà àti ní gúnmí bàrí nígbàtá tí ó gbá láǹká ilá àṣewújákéde àṣewújẹ́ jẹ́ nígbàtá bá kí hun zúúrì ìwà àyílá nígbàtá bá dìgbàtá kí dímà tàbí rọ́pò àyílá àwà akéwú sókè ìlànà sáàrí nígbàtá tí gbogbo àwọn eléyìí ibẹ̀ láàbí ma ipé gbogbo nǹkan àti ìpànà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ló jẹ bá gbé tàbá wá nìkan lónìí tó bá ti gbé tó wá ní ìrún àyílà tó bá ti mẹ́rin náà lòwó sì yìí á wà ní lọ́wọ́ rẹ̀ pé mo lè fi lélẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lágbọ́dọ̀ ṣe máa ń ṣe ní gbogbo tá a bá ti pè lẹ́sìn bẹ́ẹ̀ bá náà ti ṣe fún wa nìyí tá a bá tún wá rí nǹkan mi tẹ́lò mi ṣe a gbọ́dọ̀ wá ní pé ọ̀nà wo lomiri tiẹ̀ wo lomiri ìlànà náà fi sallallahu alaihi wasallam nípa bóòlà á ṣe gbàwẹ̀ á wà díẹ̀ bóòlà mẹ́bíde làákàlẹ̀ fún wa bóòlà ṣe yọ zaka nílà àwọn zaka wọ̀ nínú dúkìá wa àwádìí nípa rẹ̀ tí ọyẹ òníwọ̀n owó láàyọ àwádìí nípa rẹ̀ àsìkò owó láàyọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú manhaj náà ló wà nínú lànà Nabi ló wà tó yẹ bóò láti mínímà nípa rẹ̀ báwo láti máa tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam ń tẹ nínú bóò láti gbàwẹ̀ ìgbàwó lábẹ̀rẹ̀ àwẹ̀ oṣù wo láà máa gbàwẹ̀ ìgbàwó láà máa súnú kí làwọn nǹkan tá a máa ṣe nínú àwẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú manhaj Nabi sallallahu alaihi wasallam ni pé kó kálukú wa gbọ́dọ̀ wádìí nípa rẹ̀ nínú manhaj Nabi sallallahu alaihi wasallam òun náà ni hajjul anábì náà sì sọ orí ìlànà náà anábì ṣe hajji ó ṣe é hàn àwọn sàhábà anábì wá sọ fún ẹgbẹ́ kúrò á ní ìmọ̀dá sí kàkún ànábì ní bẹ́ẹ̀ bá ṣe máa ṣe ìjọsìn yín bẹ́ẹ̀ bá ṣe máa ṣe ájì yín ọ̀dẹ̀ ní ànábì sallallahu alaihi wasallam láti gbọ́dọ̀ mú àwọn agbọ́dọ̀ mú nínú ọgbẹ́ rí agbọ́dọ̀ mú nínú fẹ́ẹ́nú agbọ́dọ̀ mú nínú pé báwa náà ṣe rò pé yóò da lélẹ́ yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú mọ́nájì ànábì sallallahu alaihi al-akhlaqiyat àwọn tó ní ṣe pẹ̀lú wà inú manhajì annabi ni ẹ̀yàn kó gbọ́dọ̀ dúró ní ìsìnkọ́lọ̀ wà lórí manhajì àkọlé òun dá nínú ìbádà kó wá bọ́ sínú àwọn akhlaqiyat kó bọ́ sínú ìbálòpọ̀ bó láti wà láàrin wa àtàwọn òbí tó bí wa bó láti wà láàrin wa àtàwọn ìyàwó wa bó láti máa ṣe láàrin wa àtàwọn ọmọ wa bó láti máa ṣe láàrin àwọn ẹbí wa bó láti máa ṣe láàrin àwọn aládùúgbò wa bó láti máa ṣe láàrin àwọn tí èṣe mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́nájì kan lónà lọ́tọ̀ tó jẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ànábì ńlá àkàlẹ̀ fún wa báwo láṣe tọ́ báwo láṣe pákẹ́tẹ̀ ìdíje báwo láṣe ṣe tààfi ṣe pẹ̀lú àwọn ẹbí wa kọ́dà àwọn ẹbí wa tí ò gbá sí wa ní wọ́n takò wá báwo láṣe pẹ̀lú wọn gbogbo ẹ̀rọ bá àdéjọ láti ní àwọn lára ànábì sallallahu alaihi wasallam àwọn ẹbí anabi ò tẹ́wọ́ bí ànábì ànábì sallallahu alaihi wasallam nígbà tá ànábì gbé dáwà dé àmọ́ bóòlù ànábì ṣe lò pẹ̀lú wọn bóòlù ànábì ṣe lò pẹ̀lú Abu Jahl bóòlù ṣe lò pẹ̀lú Abu Talib bóòlù ṣe lò pẹ̀lú Abu bóòlù lò pẹ̀lú àwọn fámìlì rẹ̀ àwọn eléyìí náà ara àwọn manhaj ànábì sallallahu alaihi wasallam ni a gbọdọ̀ wádìí nípa rẹ̀ manhaj ànábì sallallahu alaihi wasallam nínú muamalat níbi ìbájọṣepọ̀ ní tí ó máa jà wá pọ̀ láàrin wa àtàwọn tá gbèlú ní mùsùlùmí ni àbẹ́sí èsì mùsùlùmí mara àjìtàbí sallallahu alaihi wasallam fìlbùyù nípa títà ìsìjára nípa títà nípa rírà ànábì ní manhaj bá a ṣe sájà báwo la bá a ṣe rajà gbogbo ẹ̀ pátápátá inú manhaj ànábì sallallahu alaihi wasallam ló wà báwo ló ṣe ní jẹ owó olówó lọ́nà àìtọ́ ànábì ní manhaj lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò wá sí nǹkan kan nínú àlámọ̀rí ayé wa táwa afẹ́ pàmọ́ tọ́ka sí táwa sọ pé ànábì sallallahu alaihi wasallam ní ìlànà kankan lórí eléyìí táàbí wá wò pé ẹjá wo ìlànà wo láàmà wá tẹ̀lé ẹjẹ́ kó kálùkù wá dá ọgbẹ́rí rẹ̀ jọ káwò pé kí ni ká máa tẹ̀lé kò sí nǹkan kan nú ẹ̀sìn táàrí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam tó ti ọlọ́run bá àlùkò láti sọ fún àfẹ́ máa bàrọ́ ní àbìrìkì dáàrí bí iṣẹ́ yìí kò sí ìgbà katọ́nà ọba àlejò ọlá yọọlẹ̀ nínú alukur'an tí ó sàlàyé rẹ̀ fún wa inú kó sàlàyé rẹ̀ tafsiran aw ijmalan kó sàlàyé rẹ̀ nífọ́ sí gbogbo ilé iṣẹ́ wa ń sọ yìí àpapọ̀ rẹ̀ òun náà ni manhaja nabi sallallahu alaihi wasallam wọ́n lè wo ojú ra wọn lọ àmọ́ àgbọ̀dọ̀ pa ya pákà káwa já pákà sí já níbi ìbádà kálá já níbi ẹ̀ṣẹ̀kọ́ àmọ́ àní já níbi ìwà tó tẹ́yìn òkú tánàbí ò bá dá níwà ẹ̀yìn tó kà dá níbi àfídà tánàbí kà dá níbi ìwà tó kà dá níbi àwọn tẹ́ àmàlì tó gbogbo bí tí ànábì ta ìsìláàmù dé ìsìláàmù ní tàbí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pẹ̀lú wa ọlọ́ọ̀bà àlejòlá wa sọ pé ìwọ̀n innaka la'ala khuluqin azim ọlọ́ọ̀bà àlejòlá sallallahu alaihi wasallam orí ó kèké ń dé lórí gbogbo táàbà máa pè níwà sallallahu alaihi wasallam wa kò síwà kan báwa máa pè níwà tó dáa tó jẹ́ sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tàà gbọdọ̀ kọ́ ni bá ṣe wá fi gbogbo nǹkan yóò yà lẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ náà ló ṣe rí fáwọn tàbí àlẹ́bí gẹ́gẹ́ náà ló ṣe rí fáwọn tí wọ́n tẹ̀lé wọn gẹ́gẹ́ náà ló ṣe rí fáwọn tí wọ́n tẹ̀lé wọn òun náà ló pàtó jẹ́ pé táà bá ń dá ogun eléyìí padà a máa dá padà sí pé ìlànà àwọn sálàfù ní àwọn náà ni àwọn tánàbí sallallahu alaihi wasallam ròyìn wa tánàbí ni khairul quruni ní sẹ́ńtúrì tó lóore òun náà ni sẹ́ńtúrì sẹ́ni ànábì sallallahu alaihi wasallam tẹ̀lé ń bẹ̀ ànábì lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wa lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wa láwọn afá àfi jẹ́ ó yẹ wa sí ọgọ́rùn mẹ́ta àkọ́kọ́ ẹ àwọn náà ni kíni àwọn náà ni alùpùpù ní àṣàrà àti alùpùpàṣàrà àwọn náà ni àwọn sẹ́ńtúrì mẹ́rin kẹta tọ́lọ̀ ọba àlejòlá tó ti kíni tó gbọ́lá fún sànàbí sallallahu alaihi wasallam sàlàyé ọlá sí ń bẹ fún wa ọlọ́wọ́ bá àlejòlá wa ń sọ fún wa nínú káwà jọ wọ́n níbi gbogbo tó ní ṣe pẹ̀lú alimani hajj parapata ọlọ́ọ̀bá àríkẹ́lá fọ́fà náà jọba ìdá àmànà omi mísìmá àmàntò bí pàtàkì ìsádàwò ọlọ́ọ̀bá àríkẹ́lá ó ní tí àwọn tí ń bọ̀ lẹ́yìn àbíká sọ pé àwọn mùmìnì tí ń bẹ lásìkò àmẹ́bí sallallahu alaihi wasallam tán bá ti ní ìgbàgbọ́ pẹ̀sí ìgbàgbọ́ wọn bá ti jọta nẹ́bì àtàwọn sàábì ànẹ́bì ọlọ́ọ̀bà àlejòlá ní mọ̀kọ́dé ìjádà ohun ọlọ́ọ̀bà àlejòlá ti sáàpẹ̀ ó láwọn yíhun ti mọ̀nà tó yìí rà ní gbogbo àjọkà tá a bá ní gbogbo ìmánì tá a bá ní gbogbo dáadáa tá a bá ń ṣe tí ò bá ti ṣe déédéé pẹ̀lú àwọn tá a sọ yìí kálọ̀ lè mọ̀ kó fi apata lẹ́bí sọ̀lá àwọn àlejò sọ̀lá ọlọ́ọ̀bà àlejòlá ní wọ́n tàwọn láwọn wà ní náà ohun fi ṣe kọ́ bá wá di pé wọ́n wá ní rárá ohun àti tẹ̀lé lára lẹ́bí sọ̀lá àwọn àlejò sọ̀lá a ní tẹ̀lé ìlànà àwọn sàábí àdábìrì duwanullahi alayhim kẹlọ lè mọ̀ pẹ̀lú àwọn báhùn inú ìyapa ni wọ́n wà wọ́n wà nù tó tako tọ́lọ̀ ọba àlejò ọláfíra àlẹ́bì sallallahu alayhi wa sallam eléyìí tó láti ní fún wa ká máa fi ká fi ẹ̀sìn wa ká fi jọ àwọn tí wọ́n ti lọ yìí ká máa mú ẹ̀sìn wa ní jẹ̀ǹjẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bàbá kan mọ́ wá fẹ́lẹ́ ìjọ ẹ̀ bá ṣe bá dáfà kan ṣe náà láàmà ṣe ká mú ẹ̀sìn wa níbi àwọn tọ́nà ọba àlejò ọlá tó ti jẹ́rìí fún wa tí wọ́n ti kọjá lọ nínú àwọn sàábẹ́ ànẹ́bí àtàwọn tí wọ́n tẹ̀lé wọn abẹ́lá ọba àlejò ọlá kó mọ́sà fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí òdodo àkúlù má tẹ̀sùmáà ó náà wà á tẹ̀sùmáà ó náà الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الله سبحانه وتعالى الذي أرسل نبينا محمدا صلى الله عليه وسلم إلى الناس كافة بالدين الإسلامي قد وصف النبي صلى الله عليه وسلم بأنه القدوة الحسنة لجميع أمته لأجل ذلك قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم جعله الله سبحانه وتعالى أسوة حسنة لنا في جميع ما يتعلق بالأمور الدينية ولنا قدوه حسنة في العقيدة ولنا قدوه حسنة في العبادات ولنا قدوه حسنة في المعاملات في الأخلاقيات وفي السلوكيات وفي جميع الأمور الدينية ولأجل ذلك لا ينبغي لأحد أن يتنكب عن سنة النبي صلى الله عليه وسلم لأنه ليس له سبيل إلى رضوان الله سبحانه وتعالى إلا بالسير على في سنة النبي صلى الله عليه وسلم واعلم عباد الله أن من منهج النبي صلى الله عليه وسلم في الاعتقاد منهجه في الاعتقاد عن الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم قد بين لنا ووصف لنا الله سبحانه وتعالى بصفات آه، متعددة يجب علينا أن نؤمن بهذه الصفات ويجب علينا أن نأخذ بما وصف الله سبحانه وتعالى بها نفسه في القرآن العظيم وما ثبت لذلك في سنة النبي صلى الله عليه وسلم ولذلك نجد أن النبي صلى الله عليه وسلم عندما كان على قيد الحياة لم يعبد إلا الله سبحانه وتعالى ولم يستعن إلا بالله ولم ولم يستنجد إلا بالله سبحانه وتعالى ولم يتوكل إلا على الله سبحانه وتعالى ولم يعتمد على الجن ولم يعتمد على على أرواح ولم يعتمد على ملك من الملائكة ولذلك ولذلك نعلم يقينا أن هؤلاء الذين يدعون آه، الإسلام ويعتمدون على غير الله سبحانه وتعالى يستعينون ويستغيثون بالقبور والمقبورين يستغيثون بهؤلاء ليسوا على منهج النبي صلى الله عليه وسلم اعتقادنا في الله سبحانه وتعالى أن نعتقد أنه هو الإله أنه هو الرب وأن نعتقد أن أسماءه وصفاته ثابتة كما جاء عن النبي جاءت عن النبي النبي صلى الله عليه وسلم وليس لنا أن نتعول في أي شيء من صفات الله سبحانه وتعالى أرجو الله بارك ولا أترجاك وعن النبي صلى الله عليه وسلم أبي الله بارك ولا كما تأتي عليكم أولي أجل جساره àti ìkẹ́ rẹ̀ fáwọn tàbí ànábì abẹ́lọ́wọ́ba àlejòlá kó máa yẹ ẹni kọ̀ọ̀kan wa náà kó máa yẹ wálẹ̀ nínú ìfẹ́ náà ẹ̀yẹ ń tí ọlọ́wọ́ba àlejòlá gẹ́gẹ́ bá ti ń sàlàyé fúnra wa lọ. a rí kí ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́ọ̀bá àlejò ọlá ránṣẹ́ sí wa tó fi ìsìláàmù ẹ̀sìn òdodo tó fi rán sí wa a rí kí ànábì ọlọ́ọ̀bá àlejò ọlá náà ló ròyìn rẹ̀ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá àlejò ọlá ní

ọlọ́ọ̀bá àríkọláwà nínú mọ̀kánà yẹjú láhá wàlíọ́mọ̀ ààfẹ́ ẹni tàà náà yóò máa jẹ́ àríkọ́sẹ̀ dáadáa fún òun náà ni ẹni tí máa nà kan ọlọ́ọ̀bá àríkọlá ìrànkan ìyọnu ọlọ́ọ̀bá àríkọlá ìrànkan ìyọnu rẹ̀ ìrànkan ọgbà àdẹ́ra tó bá díjọ́ òbídà kìyàmà irú àwọn bẹ́ẹ̀ àwọn náà ni ànábí ó máa jẹ́ àríkọ́sẹ̀ dáadáa fún nínú gbèsè ayé wọn ẹ̀wà rí àríkọ́sẹ̀ tọ́lọ́ọ̀bá àríkọlá sí ànábí sallallahu alaihi wasallam yìí ọlọ́ọ̀bá àríkọlá soso ànábì sallallahu alaihi wasallam ó sì máa jẹ́ àríkọ́sí fún wa ànábì ó máa jẹ́ àríkọ́sí fún wa níbi àdìsọ́kàn wa a máa fi sábà máa dìsọ́kàn a máa fi tọ́pàṣẹ àdìsọ́kàn ànábì sallallahu alaihi wasallam ànábì ó máa jẹ́ àríkọ́sí dáadáa fún wa níbi ìjọsìn wa níbi àwọn tá a bá ń ṣe tó fojú hàn nínú àwọn ìjọsìn ànábì ó máa jẹ́ àríkọ́sí dáadáa fún wa bẹ́ẹ̀ nínú ìhùwàsí wa ànábì ó máa jẹ́ àríkọ́sí dáadáa fún wa bẹ́ẹ̀ inú àjọṣepọ̀ wa tí ó máa wà láwùjọ gbogbo tá a bá ti bára wa ànábì ó máa jẹ́ àríkọ́sí dáadáa fún wa bẹ́ẹ̀ tòyí náà ló fà tó fi jẹ́ pé ànábì nìkan òun náà ni ẹni téèyàn lè gbé kalẹ̀ téèyàn ó máa tẹ̀lé téèyàn sì máa a máa wo pé tó gbà tá a bá ń tẹ̀lé ànábì ẹni tó túláàsì òun náà ní ká tún wò pé ìdí ẹni òun fi nǹkan tí ẹ̀ náà sì sára nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó bá ti dájú tí ò wá fi tí ẹ̀ tí ò mú lára nẹ́bí sallallahu alaihi wasallam tá a bá tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ kọ́dà tó bá jẹ́ kó bá padà bá lọ lè sí ojú ọ̀nà òdodo ká mà ìṣe ojú ọ̀nà àmì ẹni bẹ́ẹ̀ orí Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá tú àyà kan nínú àyà al-Qur'an pẹ̀lú ọgbọ́n eré ẹ̀ kọ́dà tó bá padà wá lọ lè ṣe déédé nígbà tó padà wádìí rẹ̀ gbá ó sì padà wá bọ́ sí o wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ sáàkìdé kọ́dà kí nǹkan padà fi déédé nítorí pé ò ti ẹ̀ bùkátà sí kó lu ọgbẹ́ rí láti máa fi tú ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba àlejòlá iná ló fà tó fi jẹ́ pé gbogbo ẹni sábà tẹ̀lé a gbọ́dọ̀ rí i pé ìtẹ̀lé rẹ̀ àti tẹ̀lé bá nàbí sallallahu alaihi ní òun náà ni ìlànà tá ànábì rìn nípa àjọ nípa ọlọ́run ọba àlejòọlá ọba tó dá kí ni ìgbàgbọ́ ànábì nípa ọba ọba tó dá wa àwọn yorùbá láti ọkàn sí wọn àwọn máa sọ̀rọ̀ nípa Ọbàtálá wọ́n máa sọ̀rọ̀ nípa Odùduwà wọ́n máa sọ̀rọ̀ nípa eréṣiríṣi táwọn pè ní tí wọ́n ń jọ́sìn fún ní olúwa tẹ́rù eléyìn náà ni ìlànà tá ànábì sallallahu alaihi wasallam mú wa mú wa

ọlọ́wọ̀ wá ìrànlọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá tó dá tí a ìrànlọ́wọ́ àwọn wọ̀nyí òun náà ní nǹkan yóò ó fi máa wá ṣẹlẹ̀ ní ìtòyapa sí àgbàgbọ́ àwọn ẹlòmíì tí wọ́n ní nípa pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní àwọn tí wọ́n jọ ń sàbójútó ayé gẹ́gẹ́ bó ṣe wà lọ́dọ̀ àwọn gùláàtù súfí ìyá àwọn tí wọ́n gun gire kọjé ewé nínú àwọn onítúfí àwọn bàbí ìyá àwọn tí wọ́n ń tàrí pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó ní àwọn kan tí wọ́n pè ní àwọn àbùdáàl ó ní gáúsù ó ní àbùdáàl ó ní àwùtáàl gbogbo àwọn wọ̀nyí nísìn wọ́n dà gẹ́gẹ́ bí sínétọ̀ àwọn mínísítà ni tó jẹ́ pé wọ́n jọ ń darí àlámọ̀rí ayé pẹ̀lú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá jìnà gẹ́gẹ́gẹ́ gbogbo eléyìí sí ẹ̀dá kan tọ́lọ̀ ọba àríjọ láńpẹ̀ dásọ́rọ̀ síwájú kó tó mú ìjọba mú tẹ̀tẹ̀ àwọn màláíkà ọlọ́run tọ́lọ̀ ọba àríjọ láńrán wọn tẹ́ ọlọ́ọba àríjọ láńrán wọn tẹ́ ni ọlọ́ọba àríjọ lóòpẹ̀ wọn tó wọn ọba kíni mọ̀tàkọ̀dá àtúnṣe ìtọ̀ níyà àwọn àjọ́kẹ́ ìsúni tó yẹ bóun ló gbé sọ́kà àwọn tí wọ́n ní lọ́kà wọ́n wá gbà bí ẹnìkan jẹ́ dáwọ́tù wọ́n tún wọ́n máa tara wọ́n máa tara wọn lórí òfurú gbádá lórí ìkẹ́sẹ́ kálùkù òfojú rí wọ́n wà láàájú àti gáúsù dá eléyìí ló kàn eléyìí ní gáúsù eléyìí ní kìrìkà gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé nǹkan dandan ni tí ò wúlò tí ò alaihi wasallam fún ànábì ò nírú àjọ kan báyìí nípa ọlọ́run ọba àlejòlá ọlọ́run ọba àlejòlá ló tẹ́kọ́ ló tẹ̀dá gbogbo nǹkan tó látara rùbíyàtìlá látara àwọn tẹ́tọ́lọ̀ ni mùsùlùmí òdodo gbọdọ̀ padà ti di pé ìdí ànábì lọ́wọ́ lọ́dọ̀ nǹkan ní lẹ́yìn ọlọ́wọ́ bá àríjọlá tánàbí bá nídìí ọlọ́wọ́ níbo ní ń wára lọ́wọ́ lójú ogun eréṣìí tánàbí sallallahu alaihi wasallam já ànábí ò wára lọ́wọ́ lọ́dọ̀ kankan lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríjọlá ànábí ò tó pàrọ̀ lójú ogun ànábí ò tó ń dé físíkà ogun náà lànábí sallallahu alaihi wasallam òun náà lànábí bá àwọn àwọn kèfèrí jà òun náà làwọn sàábí ànábí ibi ilé sájà pẹ̀lú ànábí sallallahu alaihi wasallam sábà àwọn kèfèrí jagun òun náà ló fà láàfin máa rí nínú ìtàn nígbà tí wọ́n jagun kọ́dà wọ́n sá ànábí náà wá lójú ogun alẹ́bí ẹgbẹ́ jòkó lé fún ọmọ sàtà àwọn kèbèrí tẹ a máa sàtí wọn ní àtàtí láàrin pa ogun wọn kò sí ìdí jágbà sí nínú mọ́nájì Ànábì ogun tàbá fẹ́ ṣe agbọ́dọ̀ fi wá káfí tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam bàbá jagun sójú ọ̀nà ẹ̀sìn àìfẹ́bọ́ ah, fi jihad kójọ́ ọ̀nà ọlọ́ọ̀bá àríkíọlá ìmálẹ̀ ni àwa lè fi ìdọ̀tí àtẹ̀gbin káwá fi sí àtẹ̀gbin lọ sí nǹkan tó jẹ́ ìmálẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ni àjọkà nẹ́bí sallallahu alaihi wasallam ìjà nẹ́bí ń gbára lé nǹkan kan lẹ́yìn ọlọ́run nínú lànà nẹ́bí sallallahu alaihi wasallam ànábì ọlọ́ọ̀bá àríkíọlá nìkan lànàbí gbára lé ànábì ò gbára lé bàbá kan ànábì ò gbára lé oṣó ànábì ò gbára lé àjẹ́ ànábì ò gbára lé àwọn alaihi wasallam pátápátá a rí pé bí nǹkan bá ṣẹlẹ̀ sáà ríṣi ọlá rí níbo làwọn ti wá ríṣi wá lónìí sáàlà ń tẹ́lẹ̀ lára Nabi sallallahu alaihi wasallam ẹlòmí àsán tẹ́lẹ̀ ní gbogbo ara rẹ̀ láti rí délẹ̀ ẹlòmí ilẹ̀ bá wapá rẹ̀ pàró bẹ́ẹ̀bẹ́ oúnjẹ bẹ́ẹ̀bẹ́ àtẹ́ríṣiríṣi ẹlòmí yìí tó rí mọ́lẹ̀ bẹ́ẹ̀bẹ́ ẹlòmí yìí tí ó jò tí ó mọ lálàárọ̀ kùtùkùtù ìdí wẹ̀ lórí odó ń bẹ ìdí ó wẹ̀ lóru eríṣiríṣi nǹkan oníṣẹ̀tá ni ó máa wá dictate fún wa gbogbo àwọn táwa ń sọ ìrísí wọ́n sì kọ̀ wọ́n làwọn ti wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam kọ́dà ìlú yóò tún máa sọ pé àwọn gẹ̀gẹ̀ láàrùn súnà ẹ̀ẹ́dẹ́dàkùn tó rọ lọ́run sínú súnà wọlé lẹ́yìn tánàbí sallallahu alaihi wasallam wasallam òun náà ló tọ́ka àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú ká fi ẹ̀sìn wa ká fi tọ́pa ànábì sallallahu alaihi wasallam ànábì ń wánà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ànábì ń gbára lé ọlọ́run ọba àríkíọlá ẹ̀yìn tí nǹkan jayà bá tẹ̀lẹ̀ lójijì ànábì ó ké gbà nígbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àríkíọlá ni ànábì ò ní nǹkan ò ní tẹ̀lẹ̀ gíjà kánábì wá pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹlòmí mi kan bá tẹ̀lẹ̀ gíjà lónìí ìyá òun náà ni ó pariwo ẹlòmí mi táwọn èèyàn fara sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tako <clears throat> mọ́nà àbí ànábì sallallahu alaihi wasallam tí ànábì rìn nípa ọlọ́wọ̀bà àríkẹ́ọlá tàbáwá kó fẹ́ ohun tán àríkàtí ẹ̀ tó kó fẹ́ kan ọlọ́wọ̀bà àríkẹ́ọlá òun nìkan náà ni àtọ́rù àdáàbẹ̀ òun náà lọba tí máa ń kó nira báyẹ̀ òun náà lọba tí máa ń sáfàní fún yàn ọlọ́wọ̀bà àríkẹ́ọlá òun náà ní máa pààyàn òun náà ní máa jíyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ́ni àjà ànábì sallallahu alaihi wasallam ni níbo làwá ti rádìí ọkàn wa tààtì ní báwọn kan ni wọ́n lè pààyàn tààtì láwọn kan ni wọ́n lè jíkẹ́ òun máa bẹ̀ láyé àti ní báwọn kan ni wọ́n lè jíkẹ́ òun máa dárí bìkì inú mọ́ni àjà ànábì nípa ọlọ́wọ̀bà àríkẹ́ọlá òun náà ní bí àrí rísíkù bí ẹjì láà jíjẹ mímú ọwọ́ ọlọ́ọ̀bá àríjọ lálówà àríjì lò sí lọ́wọ́ ẹnìkankan àbí tó bá nígbàgbọ́ rẹ̀ lókù tí ẹ bá gbógun tí ọ gbogbo ayé bá gbógun tí ọ tó ní ráríkì àní fún ọní àní fún ọní mímú ọlọ́wọ́ bá àríjọ sí ìtẹ́ta tí ó fún ọní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kò ní jáde láyé hátà tẹ̀sẹ̀mì pínlẹ̀ àríkọ̀ ha títí tí ó fi parí gbogbo àti ọba fún kí wá láàmà wá ṣe kí láàmà wá ṣe kú ọ̀dá yìí kí láàmà wá ṣe pé àtún ah, láti àwọn àgbọ̀dọ̀ ìkọ̀lá tí ọlọ́ọ̀bá àríjọlá kó fi hàn lẹ́bìsọ̀ láwà lè ọ̀sálàm tí wà ní níbi ìjọsìn àti ọkàn bá gbọ́dọ̀ ní kí lára àgbọ́dọ̀ jọ́sìn fún kàmí lẹ́yìn ọlọ́ọ̀bá àríjọlá nínú àwọn orúkọ ọlọ́ọ̀bá àríjọlá àgbọ́dọ̀ pé ọlọ́run ló kọ tí ò pera rẹ̀ ó kọ tọ́lọ́ọ̀bá àríjọlá bá pera rẹ̀ àgbọ́dọ̀ sọ pé kò tọ́ sọ́lọ́run nítorí pé òun náà ló pera rẹ̀ bẹ́ẹ̀ àwa sọ pé kò tọ́ sí bò làwa ti rí tiwa gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìlànà Ànábì sallallahu alaihi wasallam ń ta àgbọ́dọ̀ tẹ̀lé tí ẹ̀ bá fi ń sọ̀rọ̀ lérí nígbà yìí àwọn nǹkan ìbùkátà sí káṣẹ̀ wádìí lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn nǹkan ìbùkátà sí tí káwọn lóò ti ẹ̀ lọ́rẹ̀ kẹ́kọ̀ọ́ gan nípa ẹ̀sìn wa anábì sallallahu alaihi wasallam anábì ní innamal ilmu bit-ta'allum tá à ń pè ní mímọ̀ àmọ́ kọ́ ni kíkọ́ ni mímọ̀ tí yóò bá kọ́ ìmọ̀ ikú ó sì kọ̀ ní ìbéèrè lọ́pọ̀lọpọ̀ kó máa béèrè ká tó bá rí tí òye kó béèrè tó bá ti lágbọ́yé lẹ́yìn kókó mẹ́nu nítorí gbogbo àwọn ìgbàtà ń sọ yìí òun náà nìpìlẹ̀ sí wa o ká lọ lè mọ̀ pé bíṣẹ́ wa bá ti dáa tó gbogbo dáadáa tẹ́yẹ bá ti wá oṣù wò dáa tó nípìlẹ̀ yóò bá ti dáa kò ní wúlò fún yàn ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ fún anú al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́lá wọ̀lá sọ́dọ̀ orí ayilẹ́ ìkàwọ́ ilẹ̀ lẹ́bí ìlànà ìkọbìlì ọlọ́ọ̀bá àríkẹ́lá tí kan bá ti bàjẹ́ nú àwọn tùlẹ̀ tá à ń kà fúnra wa yìí ẹ̀yìn tí tó bá ti bàjẹ́ látara pé yẹn pa nǹkan mí papọ̀ mọ́nà ọba àlejò ọlá làyà àbátọ́ nà àbàlù gbogbo tẹ́ dáadáa tó ṣe ní ó bàjẹ́ ó túnmọ̀ gbogbo tẹ́ yẹn bá ṣe àwẹ̀ rẹ̀ ò bá da ayì rẹ̀ ò bá da irun rẹ̀ ò bá da ò bá máa dokun ẹbí pọ̀ ò bá máa ṣàánú àwọn èèyàn ò bá máa ṣe gbóná lé ẹ̀ máa ṣe láyé tí kílẹ̀ ó bá ti bàjẹ́ ọlọ́ọ̀bà àlejò ọlá làyà àbátọ́ nà àbàlù gbogbo tẹ́ yẹn dáadáa ó ti bàjẹ́ náà kò ní wúlò tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìámà èyàn wà wà nú àwọn tó ṣe wàhálà lásán èyàn wà nú àwọn tó kàn sówò tó kàn sówò tó wá sọ́ọ̀tì nígbà tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìámà látara di eléyìí ẹja múra tó gba àwọn nǹkan wọ̀nyí ẹja fàyè lẹ̀ láti ṣe ń tí ó jẹ́ pé ẹ̀ kò sí ìgbàláyè fún wa láti kíni láti fi lẹ̀ àwọn tí ó sáyè fún wa láti má ṣe àwọn nǹkan tó jẹ́ pé tó bá jẹ́ ògbédà rẹ̀ kìá ní tó di túláàsì láti jáwọ́ fọlọ́ ọba àlejò ọlá ni gbogbo tá a bá ń wáyé káwáyé mọ níwọ̀n káfáyè ilẹ̀ káàfi máa ṣẹ̀sìn káwáyé ilẹ̀ káfáyè ilẹ̀ káàfi máa wádìí nípa bí ọlọ́wọ́ ọba àlejò ọlá wí káàfi wáyé ibi káàfi máa wádìí lọ́nà òótọ́ ẹlòmíì náà mọ́nà òótọ́ àmọ́ kò ní wádìí yóò wo pé borí ó pé wọn àtàbá bí àwọn eléyìí ti nǹkan tí ò ní tẹ́wà lọ́rùn ẹjá bí àwọn eléyìí ẹjá wádìí lọ́nà ìta ọ̀nà mọ̀ sí ọ̀nà bí òdodo ni gbogbo jábà ti wádìí ẹmọ́jẹ kó kó lẹ̀ káàsì máa lé kó lè káàsì máa kó ká máa lé lẹ̀ káàsì máa kó kó máa sàlàyé rẹ̀ fún wa pẹ̀lú pé tọ́lọ̀ wíní ìta ànábì sallallahu alaihi wasallam wíní eléyìí òun náà ni ó sáǹfà nípa tó wá bí jọ́ gbídà lùdì àmà eléyìí òun náà ni ó máa túmọ̀ pé a wà اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أصلح ولاة أمورنا اللهم أصلح ولاة أمورنا اللهم أصلحنا اللهم أصلح بلادنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الناس سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم